alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi harrama shirika wa asbaba ọba tí yóò ṣe léwọ̀ ká tún máa ní nǹkan míì tá a máa fẹ̀mí sí tá a gbà pé ó lè ṣe ń tọ́lọ̀ máa ń ṣe tá à ń pè ní ìrúbọ ọlọ́run ṣe léwọ̀ wa asbaba gbogbo nǹkan tí máa fà tọ́mọ èèyàn fi máa rúbọ ọlọ́run ṣòun náà léwọ̀ wasalaatu wasalaamu ala muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbí wa muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọ́bọ̀ àwọn ará lè àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀rọ ya mi nínú ẹ̀sìn wa èyí tàfẹ́ gbéyàwó lẹ́ni dafnu limayiti filimasajidi min asbabil khilafi filimasajidi ìmá sin òkú sí inú masalasi àbí faranda masalasi àbẹ́gbẹ̀ masalasi ìmọ̀ kó àwọn òkú lọ mọ́ṣáláṣí láti lọ lè sin wọn síbẹ̀ ó wà nínú àwọn nǹkan tí ń fa aáwọ̀ àti ìyapa láàrin àwa mùsùlùmí nínú mọ́ṣáláṣí wa mọ́ṣáláṣí gbogbo wa náà pé ibi wọ́n ti ń ferí kanlẹ̀ ni wọ́n ń pè ní mọ́ṣáláṣí látara sájàdà yẹ́sí jùdò ibi wọ́n ti ń ferí kanlẹ̀ fún ọlọ́run mọ́ṣáláṣí èsè tẹ́ tá a máa ń gbókù lọ ìtẹ́ wà lọ́tọ̀ mọ́ṣáláṣí wà lọ́tọ̀ mọ́sálásí ààyè kan ni ọlọ́run ọba àdá ó ní ẹ máa wá máa fẹ́rí kanlẹ̀ fún mi ń bẹ̀ ni alimakabara itẹ́ ààyè kan lòun náà a máa ń kó àwọn òkú tó bá ti kú a máa ń kó wọn lọ́bẹ̀ a lọ lè sin wọn síbẹ̀ kí lọ́wọ́ adélé ni tó pé bí baba àdínì bá ti kú a gba mọ́sálásí lọ a lọ lè rí ìbọ̀lẹ̀ ń bẹ̀ ìmáàmù kú a nígbà tẹ́ lọ mọ́sálásí la gbà lọ a lè kí ibọ̀bì kan nínú mọ́ṣáláṣí àbílẹ̀gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ṣé wùkú àgbàtẹ́lọ ààrẹ sínsítẹ́ mọ́ṣáláṣí táwọn èèyàn ti ń kírun lágbè lọ a lè rí ma bẹ́ẹ̀ ìyá súnà òun ló filẹ̀ ẹlẹ̀ bàbá súnà òun ló masalasi, mọ́ṣáláṣí nígbà wàá kú tán mọ́ṣáláṣí ńlá gbọ́dọ̀ sí nítorí pé afẹ́fẹ́ panlé ìmọ̀ sìnkú sínú mọ́ṣáláṣí àtẹ̀gbẹ́ mọ́ṣáláṣí àtìta mọ́ṣáláṣí èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam wa sẹ́rí gbogbo wa ẹ̀já lọ lè kéwu bàbá sì kéwu ẹ̀já máa lọ tá a ké ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tá a bá yé máa kó àwọn òkú wa lọ́nu mọ́ṣáláṣí àbí ká máa lọ lè sin wọ́n sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ò ní rọgbọ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí a máa yapa tọ́láwà kan a pè é kọ̀bàrún jẹ́ àwa kan ó sì dúró lérí pé ìrún bàjẹ́ ẹni tó sì ní ìrún bàjẹ́ náà òun náà lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa alimasajidu masalasi ọlọ́wọ́n bá fara ara rẹ̀ lọ́sàlàyé fún wa ìpè kìí síbi tá a ti máa ń lọ lè ṣẹbọ ní tí ó sì mú wa máa ṣẹbọ a gbọ́dọ̀ dálẹ̀ ní masalasi nínú tí máa ń fa ẹbọ òun ni ká máa sin òkú sínú masalasi àbẹ̀bẹ̀ masalasi. ọlọ́wọ́n bá ní wa anna limasajida lillah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn masalasi yẹn gbogbo àwọn masajid àwọn bíi ẹ ti ń fẹ́rí kanlẹ̀ fún mi èmi mo ní o. fala tad'u ma'a Allahi ahada ẹ má ṣe bọ́ ń bẹ́ẹ̀ o ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ẹ má pe nǹkan mi ẹ bọ́ ni ọlọ́run ní fala tad'u ahada ma'a Allah lókùnrin àti ẹ bá ti ń pe ọlọ́run pe ọlọ́run ṣàánú mi ẹ má tún pe nǹkan mi mọ́ ọlọ́run àyà tó kélé àbí ọ̀sán ni kò aya eighteen tọ́ba ti ka ọ̀ gbà pé masalasi sibita àti máa ń ṣẹbọ inú tí ń sì máa ń fa ẹbọ ní masalasi òní ká máa sìnkú lè má mú sí masalasi àbí ṣéwù àbí ká máa sìnkú bàbá àdínì àbí ya àdínì ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ti gbàgbọ́ yé nípa ẹ̀sìn wa tá a sì dúró lérí súnmọ́ òjísọ́lá Muhammad a ní rí sàárè kan nínú masalasi ká kírun bẹ̀ láyé a sì ní sàárè lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kákìrún bẹ̀ bàbá ti wo bẹ̀ tá a wọ̀ kán tá a rí sàárè a jáde padà ni. ta ló ní amákìrún bẹ̀ ojúṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ìtẹ́ òkú là máa ń sin síbẹ̀ àyè kírun bẹ̀ bẹ́ẹ̀ ni mọ́sálásí ìrun là máa ń kí bẹ̀ àyè sọ di tẹ́. anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni al kulluha masjidi anabi ni gbogbo eré ilẹ̀ ọlọ́run pátá òun náà lẹ́lẹ̀ kírun bẹ́ẹ̀ ẹlẹ́ fẹ́rí kan lẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ makabara wal hammam anabi ni àfàyàfi ìtẹ́ àti ilé ìgbọ̀nsẹ̀ sẹ́mi pé eré ilẹ̀ náà ní tẹ́wà eré ilẹ̀ náà sì ní ilé ìgbọ̀nsẹ̀ wà anabi ni ilé ìgbọ̀nsẹ̀ àti tẹ́nìkan lẹ́ gbọ́dọ̀ kírun ọ̀ràn yẹn bẹ́ẹ̀ kí ló wá dé tẹ́ fẹ́ sọ àwọn mọ́sálásí wa di tẹ́lẹ̀ ní ẹ̀sìn fẹ́ ká kírun anabi sì ní ká má kírun bẹ́ẹ̀ òkú ọwà kú ẹgbẹ̀nsọ mọ́sálásí ẹgbẹ̀nsọ mọ́sálásí mọ́sálásí ti wá dìtẹ́ anabi tó ń sọ nínú hadithi mi anabi ní la tajlisu ala al-qubur anabi ní ẹ má jókòó lérí sàárè o ẹ má jókòó lérí sàárè wala tusallu ilayha wala tusallu ilayha ẹ sì gbọ́dọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè táwọn alárúbá tó ń bá ní jálasa ilé ìtumọ̀ ẹni pé ó jókòó lẹ́gbẹ̀ẹ́ anabi ni wala tusallu ilayha anabi ni ẹ gbọ́dọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sáré ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa bí kéwọ́ ọba tó kéèyàn lọ lè ké sí bí kéwọ́ ọba sì yé kéèyàn lọ lè bá wọn tó yẹ kí wọ́n ṣàlàyé ẹ̀ lẹ́ni a pe afẹ́sàpọ́nlé lè máàmù wa ó ṣe wàhálà púpọ̀ lóòótọ́ ìmáàmù ṣe wàhálà ẹ wá fẹ́ ba wàhálà rẹ̀ jẹ́ gbogbo wàhálà tó ṣe fẹ́ bàjẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé lọ mọ́ṣáláṣí lọ lè síbẹ̀ alimakubara ẹ̀ẹ́rì tẹ́ hiya diyarul amuwaat òun ni ilé àwọn òkú kì í ṣe mọ́sálásí anabi wa muhammad sallallahu alaihi wa sallam yìí máa sọ fáwọn sahaba ipe ẹ máa lọtẹ ẹ máa lọtẹ ẹ máa lè ṣàdúrà fáwọn ọmọ ya yín tó wà ń bẹ adébìnrin tẹ bá sì dé tẹ ní tẹ máa sọ ni pé asalaamu alaykum ahlad diyari aláfíà ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ yín tẹ wà nílé yìí dáàrò diyari ilé ni ilé ni fáwọn náà kìí ṣe ilé tá a ti ń kírun ilé tá a kí òkú bọ̀lẹ̀ sí ni ànábì ni ẹ máa sọ fún yín pé ẹ̀yin tẹ́ wà nílé yín o ahlẹ̀ dìyà rẹ̀ ẹ̀yin tẹ́ wà nílé yín tẹ́ wà nítẹ́ mínàlè mọ́mí nínà wàlẹ̀ mùsùlùmí àlàáfíà ọlọ́nkọ́ máa bá yín o àwọn olùgbàgbọ́ òdodo nú yín àtàwọn mùsùlùmí nú yín wà inna insha allahu bikum lalahikun àwa náà padà wá bá yín o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lásìkò tọ́lọ́run bá àwa náà tá a lè ṣàdúrà fún wọn ìtẹ́ wọn kó àwa náà lọ lànàbí fi ni ká máa sọ fún wọn yìí pé àwa náà ń bọ̀ wá jọ yìnyín àwa náà ń padà bọ̀ wá bá yín ní tẹ́ ọpẹ́ ọ̀yá asálùláhà lànà wàlẹ̀ kọ́mọ̀lá àfíà ànábì ní ká máa sọ pé àlàáfíà ọlọ́run máa bẹ́ẹ̀ yín tẹ́ wà nínú tẹ́ sàárè ò nira fún yín wàhálà ò bá yín bẹ́ẹ̀ ọlọ́run ó yín àlàáfíà ọlọ́run máa bá yín àtàwa náà lánàá wàlákùnmọ̀ àfíà àwọn náà ta wà láyé tá a ti kú àlàáfíà ọlọ́run yóò máa bẹ pẹ̀lú àwa náà níta fi má dín sí yìí wá òun náà ní kí gbogbo àwa kó òkú lọ mọ́sálásí gbogbo àwa tá a máa ń gba sàárè láàyè nínú mọ́sálásí ká lè mọ̀ pé mọ́sálásí sì tẹ́ ìtẹ́ ààyè kan tá a máa ń wá tó fẹ̀ ni tá a máa sin àwọn òkú síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ṣe é léwọ̀ ká má kọ́ sí àwọn ẹlẹ́sìn míì àwọn alùlù kìtàbí tẹ́ bá dé ilé ìjọsìn àwọn alul kitabi ẹ̀rì tí wọ́n tó sàárè lọ láwọn ilé ìjọsìn wọn anabi wa ni alaha anabi náà dọwọ́ yín o wa inna man kana qablakum kanu yattakhidhuna qubura anbiya'ihim wa salihihim masajida àwọn tó ṣíwájú yín nínú àwọn tí wọ́n ti ránṣẹ́ sí wọ́n wá mú sàárè àwọn anabi wọn àtàwọn ẹni eré wà láàrin wọn wọ́n mú níbi wọ́n ti máa ṣèjọsìn alá fala tattakhidhu alqubura masajida ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀hábà mi ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹ̀ má mú àwọn sàárè níbi tẹ́ẹ̀tì máa fẹ́rí kanlẹ̀ tẹ́ẹ̀tì máa kírun o fa inni anihakum an dhalik èmi muhammad sallallahu alaihi wa sallam mo kọ́ fún yín imam muslim ló gbà wá. wọ́n nígbà tó kù díẹ̀ tá anábì fẹ́ jáde láyé anábì ní la'natullahi ala yahudi wan nasara anábì ní ìbínú ọlọ́run ibi ọlọ́run kọ́ máa bá àwọn yahudi àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajida wọ́n wá mú sàárè àwọn ànábì wọn wọ́n mú nílé ìjọsìn tí wọ́n máa lọ lè ṣẹ̀sìn bẹ́ẹ̀ imaamu àti muslim lọ́gbàdì sí wa ẹ̀rọ miami nínú ẹ̀sìn tọ́rọ bá wá rí báyìí bàbá ti rí àdéhìsì tó bá ti ní nǹkan ọ̀dà ọ̀dà náà ni wọ́n máa sọ pé òòrì nínú kùránì o sọ̀rọ̀ pẹ̀lú àkà méjì tó ń kí ń dín mọ́ kò sínú àyà kankan nínú kùránì nínú àdéhìsì lọ́wọ́ àdìsí àti koran la fi ń darí ẹ̀sìn kí ló dé tí anabi fi sọlọ wọn bá ò fẹ́ràn àwọn tí wọ́n ń sìnkú sí mọ́sálásí àbáwọn tí wọ́n máa ń lọ lè sin lọ́hùn nínú ìtẹ́ tí wọ́n máa lọ lè kírun nítẹ́ wọ́n nítorí pé ìmọ̀ ń ṣe sábàbí ẹbọ tàbá sì wò ní ọ̀pọ̀lọpọ̀ wa tàbá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá kan ẹ̀ ń wọnú mọ́sálásí báyìí ẹ bá sáré nínú ẹ̀ nínú mọ́sálásí yóò kọ́kọ́ tàwa fún sáré ìdán kó tó di pé yọ lọlẹ kírun àwa tí wàá ń bí náà ẹ sábà bá a ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ń bí a lọ lè bá òkú ọ̀run tó wà nínú sàárè tàbá wa fẹ́ kírun mọ́sálásí akọlọ lè bá a ná ipe kọ́dà kan kọ́ sànú wa o a máa fọwọ́ ra sàárè rẹ̀ a máa fọwọ́ ra kábàárì ẹ̀ gbogbo eléyìí ìyẹn máa ń sọ ní ìdẹ́lẹ́bọ ni gbogbo ẹ̀dá ọlọ́run ọba ò ní nǹkan kan tó fẹ́ sí nínú ayé rẹ̀ bí wọ́n wà láyé gan ká má ti kú wọn ò lè yanjú ọ̀rọ̀ ẹ̀ ọba aláàlá làá máa ń dájú kọ́ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ máa jòkó lérí sáré anábì sì kọ́ ipe ká máa jòkó lérí sáré ẹ̀ṣẹ̀ ni kí wọ́n ní àbáyọ ẹ̀yọ́ miami kí ni àbáyọ àbáyọ náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa wú àwọn òkú yẹn ká wú lọ́tẹ́ ìtẹ́ ni mùsùlùmí máa ń sìnkó sí nígbà ìyá kan tí máa ń gbálẹ̀ ìyá dúdú kan tí máa ń gbálẹ̀ mọ́sálásí ànábì nígbà òkú ànábì lóhùn orí yìí wọ́n ní ìyá náà kú ni anabi ni ah, ilẹ̀ wa sọ fún mi wọn làwọn fẹ́ dà yín láàmú ni anabi ni dùlú ni àlà kọ́bùrì ha anabi dìde òun ẹ̀sọ́ ń tẹ́ wọ́n sì dé tẹ́ anabi ni ẹ fi sàárè rẹ̀ hàn mí láàrin àwọn sàárè tó wà lẹ̀ dùlú ni àlà kọ́bùrì ha sórí pé kéwútà ń kí òye wa mọ́ tí lè mọ́mọ́ òkú táwọn jẹ̀mọ́ panupọ̀ pé ibi láti sìn ẹ̀sìn òkú sínú mọ́sálásí mọ́sálásí wa jẹ́ tẹ́ nígbà wá sin lèmọ́mù àná lèmọ́mù jẹta lèmọ́mù jẹrin àwọn lèmọ́mù wa ń lọ bí ọ bí lèmọ́mù mẹ́ẹ̀ẹ́dógún nígbà lèmọ́mù padà wá pé ogún àbí wọn padà wá pé ọgbọ̀n kí náà padà wá sọ mọ́sálásí dà torí ní tẹ̀sán ni pé gbogbo wọn lẹ́tọ̀ọ́ ká sì wọ́n ṣe mọ́sálásí torí àwọn lèmọ́mù mọ́sálásí wa nígbà lèmọ́mù bá pé fifty kí ni mọ́sálásí padà dà bàbá àdé ni ku ẹni mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ bọ́lẹ̀ sí ẹ ẹ mọ̀nàtẹ́ ni ẹ̀sìn wa yóò ní bùkátà àbáyọ ni pé ká wú àwọn òkú yẹn lọ sí tẹ́ bọ́bá wa fẹ́ di pé wàhálà fẹ́ máa ṣẹlẹ̀ tí sàárè bá ń bẹ níwájú mọ́sálásí ẹ wà ara gbà ká ẹ ra gbà ẹ sì fẹ́ǹsì ẹ ti gé kó lára mọ́sálásí tó bá pé àwọn olókùú láwọn òwú tẹ́ sì rí bòmí tẹ́ ti kàn irú ẹ̀ ni wọ́n ṣe ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ àwọn fẹ́ mọ́sálásí Madina ọba Al-Walid ibn Abdul Malik òun ló pàṣẹ ó ní àwọn èèyàn ti ń pọ̀ ooru ti ń mú àwọn èèyàn ẹ fẹ́ mọ́ṣáláṣí nígbà wọ́n fẹ́ mọ́ṣáláṣí wọ́n fẹ́ lọ lè bá sàárẹ̀ ànábì torí ilé ìyàwó Aisha ilẹ̀ ànábì sùn Abubakar ló sì ní ànábì sọ bẹ́ẹ̀ ipe ibi àwọn ànábì Ọlọ́run bá kú sí ibẹ̀ náà wọ́n máa sin wọ́n sí sàárẹ̀ ń bẹ lọ́tọ̀ mọ́ṣáláṣí ló lè fẹ́ bá wọ́n wá ara gbà yíká rẹ̀ fẹ́ǹsì ńláńlá mẹ́ta ni wọ́n ṣe yípo rẹ̀ àwọn fáwọn níta bá ti dá ẹ̀ ẹ̀ lè kírun mọ́ṣáláṣí àmọ́ sàárẹ̀ tó wà nínú mọ́ṣáláṣí nínú mọ́ṣáláṣí tẹ wọlé báyìí tẹ bá nu mọ́sálásí ẹ hù kó mẹ́ nídìí bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀dá kan tó lè tọ́ lọ́wọ́n ọba wa ẹ̀jẹ̀ ló lè bẹ̀rù ọlọ́run àsọ́ọ́lẹ̀ ànábì òun náà lẹ́sìn o afa kan ṣe báyìí wọ́n ṣe báyìí lu báyìí àwọn kan ṣe báyìí àsọ́ọ́lẹ̀ ànábì òun ni pé mọ́sálásí àti tẹ́ wọ́n ṣe kankan náà ìsìn òkú sínú mọ́sálásí àti ìkírun nínú mọ́sálásí wọ́n ṣe kankan náà nídìí bẹ́ẹ̀ ká lè túbá lọ́dọ̀ ọlọ́run àwa tá sì ń ṣe é ká lè wá bá a ṣe mú àtúnṣe wá lérí ìmọ̀gbókù lọ mọ́ṣáláṣí nítorí pé tọ́ba ti ń ṣẹlẹ̀ ìyàpọ̀ ọmọ ṣẹlẹ̀ torí àwa kan tẹ̀lé ń ta nábì sọ pípé ẹ má kẹrùn lẹ́gbẹ̀ẹ́ sáré látara bẹ́ẹ̀ àníbọ̀rọ̀ wáyé ẹja lè ṣàtúnṣe lérí ẹ̀ ìrun náà ní pàtàkì ń tọ́lọ̀ ń torí ẹ̀dá wa ẹ̀sùn mọ́ wa jẹ́ kí ìmọ̀sìnkú sí mọ́ṣáláṣí kọ́ máa ṣe okùnfà wàhálà nínú òun wa wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.